àwọn míì wọ́n sọ pé àwọn ò ṣẹgbẹ́ lóòótọ́ wọ́n sì máa láwọn ń takò àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ lóòótọ́ aláwọn náà wọ́n wé ọ̀dì ọ̀dà àwọn gan ti ń kéje ara wọn yóò ti máa di pé nǹkan bá fẹ́ kọ́ ọmọ rí nìkan lọ gbọ́dọ̀ rí wọ́n máa mọ dẹ́rùbọ̀ tó bá ṣe kíní kan níṣẹ́ àwọn bá dá rẹ̀ má fi kí má jẹ́ kí ìwọ dẹ́rùbọ̀ o má jẹ́ kíní jama o sọ ma dá mi ọlọ́run dákun mi tó bá ti lè gbìyànjú méjèèjì òun jẹ́ kó jẹ́ pé láàrin ìwà àtọ́lọ́ àárín ìwà àtọ́lọ́ dán dáadáa so mọ́ bá wọn ṣe àwọn tí wọ́n tún mọ̀ forúkọ sàlàfíà pè ọ́ láti front door àmọ́ wọ́n padà kú ọwọ́ inú ẹgbẹ́ kan láti inú back door ó wà mọ́ sọ fún ọ pé irú nǹkan báyìí ẹni báyìí nìkan nìkan mọ́ gbọ́rọ̀ á lè ní gbogbo nàìjíríà bójútó yìí gbogbo ilẹ̀ yorùbá tó ti tó yìí máa dárúkọ àfáàtọ̀ lè mọ́ gbọ́rọ̀ wọ́n lè mọ́ ka àfáàtọ̀ mẹ́wàá á dárúkọ àwọn márùn kan ọwọ́ àwọn márùn tó mọ̀ dárúkọ náà ọkọ̀ ògbé kan bí òwú ní òwú jàǹgó tí gbogbo àwọn tó lè ṣàǹfààní lára wọn ni wọ́n yọ kíní kan èmi yóò sọ kíní kan báyìí ẹ wá ṣe kútúbà lórí mímbà rí wá sọ kíní kan báyìí wọ́n gbọ́ wò ó wọ́n wá sàmọ́ kókòrìra rẹ̀ ìkórìra wọn sí ọ ní ẹ̀mí kó afá àtọ́ lè ṣàǹfààní lára wọn. lọ́dà wọn lọ́wọ́ ibi ìkọ́ ló ti bẹ̀rẹ̀ ibi ìkọ́ ló ti kíni jama ló ti bẹ̀rẹ̀ àìmọye àìmọye irú ẹ̀ náà ti ṣe láìpẹ́ yìí ni mi àti kan náà àlfáà kan sọ̀rọ̀ kan afáà kan bẹ́lẹ̀ yorùbá yìí ọlọ́mọṣà bá aṣọ wọn lè sàn lórí fadilatu sheikh alfaadar ibrahim abdulrahuf an kí wọn ní abi nasir hafidhahullahu ta'ala wa abu nasir yìí a ọlọ́mọṣà bá ṣe ayélujára dáadáa fún wọn àwọn ọmọ táwọn wíwọn abátún hàn wọn náà lè mọ láìpẹ́ yìí online ni adabul mufrad àbí kí ni online àwọn yẹn ti níbi fólú ẹ̀jú every saturday and sunday bíi six thirty àsìkò àwọn bẹ̀rẹ̀ tẹ̀síìlì náà wọ́n bẹ̀rẹ̀ six thirty to seven thirty wò lórí lẹ́ẹ̀kan náà ìyẹn bíi one thousand two hundred náà lè máa listen sí wọn wọn àlọ́ facebook o ọ̀gbọ̀n kan máa mọ wá kí lórí facebook bíi orí telegram wọ́n zoom bá àwọn kan tán lónìí ọlọ́sì ni ọlọ́wọ́ àfi bá lọ́kà síjòkó yẹn àwọn yẹn máa listen sí sọ ibú àwọn táwọn yòó tán bá ti nílùú kan bá inú ewu ẹni bí òmò bí wọn ni wọ́n wá máa wá pé kí la lè ṣe káfí lè járánkì ẹ̀dá kò kúrò fẹ́ járánkì rẹ̀ sí so the next thing tí wọ́n máa sọ ni pé ẹ̀ṣọ́ ra fẹ́ mọ́ gbọ́ sí rẹ̀ mọ́ o mọ́ wá sọ fẹ́ yìí náà pé dákun nígbà wọn bá ní kán mọ́ tó gbọ́ wá sí Abu Nasir yìí máa ní sí láàrin ara àwọn tó jọ ń sùn ta lára lè fi rọ́pò Abu Nasir láàrin wọn o ẹ ti get mi ní sí màá sọ̀rọ̀ fún mi mo ní ẹbí mi sọ fún wọn pé èmi ti agree àgbọ́ wá sí Abu Nasir mọ́ àbí Abu Nasir ti ń polówó ń bí dí àwọn àgbọ́ mọ́ ó láàrin ara yín kan fún mi lẹ́nìkan tí wọ́n náà mọ̀ pé tó bá bá wa pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ inú wọn ó dùn pa gbọ́rọ̀ sunna bábu náà sì lè ní ó ti ṣe fún mi lẹ́nìkan lára yín tí báàfù rẹ̀ ó wọnú jìnnà bí ẹ pé ńgbà tá a bá gbọ́rọ̀ àbúrò náà sì láti pẹ́ nìyí ó ń ṣe tahqiqul ilm wọ́n rí i pé kò ní sí ní táwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ni pé kán wó gbogbo ẹni tó bá rí i pé fi ṣàánú pẹ̀lú ọ̀rọ̀ má jẹ́ wọn kóná mọ́tí ọ̀pọ̀ ń gbòrò ní ṣẹ̀rọ àti wọnù kálukú yín báyìí torí lélẹ̀ lọ yìí wọ́n jẹ́ kí wọ́n gan ọ lápá wọ́n jẹ́ kí wọ́n fà ọ́ wọ́n mọ̀ bá tiẹ̀ kojú sọ̀rọ̀ kí ni mo pè jẹ́ mọ́ ìmọ̀ a sọ pé ọ̀rọ̀ wa lónìí ni pé ìtẹ́kìlá fil madha fil ilm bẹ̀rù náà pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ni ọjọ́ kan o wọ́n bá ti ń dọ́rọ̀ àfà kan níkàgìrì kan wọ́n bá ti ń dáwọn ẹjọ́ ẹ̀bẹ̀ ńlẹ̀ mọ́ ọ̀rọ̀ àpẹ̀ wọn lẹ̀ so ti ń sá fáwọn tá a pè láwọn tán mọ́ ní ọwọ́ gba fọ́ọ̀mù àwọn ẹlẹ́gbẹ́ kan bílẹ̀ wọn sọ́ra àwọn eléyìí náà tán ti hazaba salafiya ọ̀nà sọ́ra ayé lọ́dọ̀ àwọn yìí ọ̀nà àwọn kò sẹ́nìkan tí máa ń firi lọ́dọ̀ wọn ẹ̀dá kò sí ẹ̀kan sì firi wájú ọlọ́run firi láti imáàmù Dhahabi alayhi rahmatullah ní fi máa ń kó tìrú àwọn ọ̀rọ̀ báyìí pé ah ká ní gbogbo èèyàn tá a bá ti rí pé ń ṣàṣìṣe náà láàmà fàyọkú láàmà fàyọkú kò ní sẹ́pẹ́ nìkan kan mọ́ gbogbo èèyàn láṣẹ kí ni láyọ̀ tán at the same time ọ̀tún wa sọ́ra àlẹ́ náà níbi tó ti ń sá fún àwọn tá mọ́tùmọ́ rí kó sọ àwọn táwọn náà ní pé gbogbo yẹn kọ́ láyọ̀ tán ẹ gbogbo yẹn à níyọ gbogbo yẹn tán ni ẹ̀dá ṣé gbogbo yẹn náà látò wá kìbọ̀ bẹ̀ gbogbo yẹn náà lè wọ bẹ́ẹ̀ so ibi tí wàhálà wà láwùjọ wa lé nínú àwọn kan fẹ́ kí gbogbo yẹn wọ bẹ̀ àwọn kan sì fẹ́ mọ yọ gbogbo yẹn kúrò ìpè sáà ti ṣe kinní kan ni wọ́n rẹ́dí àti wọ́n unplug rẹ ni wọ́n ní plug rẹ mọ́ so ó yé báwọn ó wá kó pé bóòlù wọ́n ti fẹ́ wà níwọ̀n tún sọdọ́ àmọ́ àwọn onídàrúdàpọ̀ ọmọ ọgbà ọ̀nà kílìmọ̀ pé súnà yìí àwọn kan bẹ onígbígbóná ni o àwọn kan bẹ oníṣùdá àwọn ẹgbẹ́ àkàràmọ̀kànmọ̀lá ah, ah, múlẹ̀ yìí wá wá kálukú ní kílìmù wọ̀n tún wọ́n sì afá kan wá kọ nìkan ní àwọn afá máa kọ gan ọgọ wa kó lọ́n yádà ẹ̀ wá sùlàm bí láyìlá wa kó lọ́n ẹgbẹ́ kéwọ́ يدعي وصلا بليلى يدعي وصلا بليلى بليلى وكل يدعي وصلا بليلى وكل يدعي وصلا بليلى وليلى لا تقر لهم بذاك وليلى لا تقر لهم بذاك فكل يدعي وصلهم بليلى وليلى لا تقر لهم بذاك وليلى لا تقر لهم بذاك فكل oníṣàdí gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan yadda'i waslan bi Layla gbogbo wọn ní kílèmù pé àmì àti Layla èèyàn ni wọn obìnrin kan ní jẹ́ Layla obìnrin jẹ́ kí ni o kárìkó máa kílèmù pé àmì àti Layla close gan àmì àti Layla àjọ wà papọ̀ meanwhile wà Layla Layla tá a ti ń sọ látòkèrò làwọn mi làkà wà Layla látòkèrò làwọn but léyìnlá ń tiẹ̀ tán bá béèrè lọ́wọ́ léyìnlá pé báwo wà nílá ní ìmọ̀rì àbọ̀ ó lóun mẹ́rin ìmọ̀ kan sọ fún mọ̀mí lè yín ìmọ̀rì ẹ̀rẹ̀ olúwa tí ó jọ close ní àti òjò close yìí kan sọ tí ń sọ ní bọ́rọ̀ pọ̀lọpọ̀ ti nínú kálukú ní kílèmù àwàláwà ní wọ́n tún wọ́n sì ò mọ̀ wọ́n rí wọ́n tún wọ́n ti mọ̀ bí ó yí wọ́n sí pé ìwọ kẹ àárín àwọn aláṣejù ni wọ́n wà òpùrọ́ ni ọ́ wọ́n tún wọ́n sí pé kí ni àárín àwọn aláṣejù tó ni wọ́n wà òpin ni òpùrọ́ ni ọ́ tọ̀bú láti wá wọn kí láfi mọ́ wọn wọ́n tún wọ́n sí almizan huwal kitab was sunna huwal kitab was sunna ma'a mura'ati fahmi salafi al'umma bó o nìyẹn ti ń tẹ̀lé alukur'an tẹ̀lé sunna níbàámu sí àgbóyé àwọn ẹni rí tí wọ́n ti lọ albayanu wa dẹ́ ṣùgbọ́n ní kálukú wa ti wá ń lọ yìí ẹ ká lọ rí bẹ́ẹ̀ wọ́n lọ ọlọ́mọṣẹ́ àjàsọ́dún ayọ̀.